إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال إن في هذا وقف الله أكبر أكبر أكبر محمد صلى الله عليه وآله وسلم وهو الموقع إمام دار الهجرة إمام مالك بن أنس رحمه الله تعالى ثلاثية من قانون الخميس غير àtàkùn ìlú ìjọjọ olóògbé nípa àlùkọ́dà àkọọ́lẹ̀ ọlọ́run ọba kádàrá ọ̀rọ̀ nípa rẹ̀ ní àwùká gbọ́dọ̀ ká àwọn àdéhùn méjì níbẹ̀ sọ àdéhùn ẹlẹ́kẹta òun ni àtàlẹ́yìn. وحدثنا مالك انه بلغه ان رسول الله صلى الله عليه وسلم قال تركت فيكم امرين بسم الله الرحمن الرحيم يقول المؤلف رحمه الله تعالى وحدثنا عن مالك انه بلغه ان رسول الله صلى الله عليه وسلم قال تركت فيكم امرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه وحدثني يحيى عن مالك عن زياد بن سعد عن عمر بن مسلم عن طاووس اليماني أنه قال لست ناسا من أصحاب رسول الله صلى الله عليه وسلم يقولون يقولون كل شيء لقدر قال قال طاووس أسمعت عبد الله بن عمر يقول قال رسول الله صلى الله عليه وسلم كل شيء يقدر حتى العجز والكيف أو الكيف والعجز وحدثنا مالك عن زياد بن سعد عن عمرو بن دينار أنه قال سمعت عبد الله بن الزبير يقول يقول في خطبته إن الله هو الهادي والكافي وحدثنا عن ذلك عن عبده بن مالك أنه قال كنت أسير مع عمر بن مالك بن عبد العزيز فقال ما رأتنا ربك في هؤلاء القليلة فقلت رأسي وقول رأيي أن تستقيمه فإن كانوا وإلا عرضتهم على العرض وإلا عرضتهم على السيف فقال عمر بن عبد العزيز وذلك نعم الإمام مالك عليه رحمة الله حديث ذلك ذاتهما قوقلة نبي الله قدر وحديث kan ṣàlàyé pé lọ́rùn bá lè ó ní ọ̀gbọ́ látọ̀dọ̀ inú àwọn ọ̀rọ̀ àmẹ́ríkà wà sọ́lẹ̀ nípa lórí sọ pé àwọn tó ti rí fún tí mo fi nǹkan méjì kalẹ̀ fún yín ìlànà ìjọba ìlú alẹ́ ni ẹ̀mí sọnù láéláé máa tẹ̀mẹ̀ sáfùkù bí ìgbìmọ̀ lókun bàtẹ́ bá ti jì mọ́ nǹkan méjì ìgbìmọ̀ tẹ́ gbá mú oṣù pé òun lẹ̀ ń lò ní gbogbo nǹkan tó bá ní oṣù pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀kọ́ ní àwọn pẹ̀lú kìtà lọ́mọ èyí kíra ọlọ́run ọ̀tún mẹ́ta ìmọ̀ báyìí wọ́n mú ọ̀rọ̀ yìí wá láti lè fi ṣàlàyé wípé gbogbo nǹkan tí ẹ bá fẹ́ lé ní àdìsọ́kàn nípa kọ́dà rẹ̀ kẹ́kẹ́ ẹ bá fẹ́ sọ nípa kọ́dà rẹ̀ kò gbọ́dọ̀ yàtọ̀ kò gbọ́dọ̀ yàtọ̀ bí nǹkan tí yàrá rí nínú àlùkò ààrùn. الجنود يوصلون على النبي صلى الله عليه وسلم إذا كانت يقصون بإذنية كانوا يعيشون مسيرا عن مالك عن زياد بن صاعد عن امر بن مسلم عن الطاغوت اليماني أنه قال ونطعوا صبيتين أضربت نارا من أصحاب رسول الله فوصي وجاء تابعي طلبوا أوبا أو مركة فجاء صلى النبي صلى الله عليه وسلم كلهم يقولون كل شيء بقدر pé gbogbo nǹkan ọ̀dà rèé olùkọ́ lọ́wọ́ bá ti kọ gbogbo nǹkan kalẹ̀ tó táwọn ọ̀gá lọ́dọ̀ àwọn sàhábà mẹ́rin sọ̀ lọ́wọ́ nìkan náà wò nígbà yẹn ṣe wọ́n tó tó máa wò ó pé ta ni òkè nǹkan báyìí ṣe mí kí nǹkan ṣẹlẹ̀ sí wọn tó máa wò pé ń bo ni ó ti wá ṣùgbọ́n láwọn ọmọ àwọn sàhábà dáhùn bẹ́ẹ̀ pé tábà wo àwùjọ wa ní èyí àwọn èèyàn ìgbàgbọ́ wọn ti bàjẹ́ débi pé wọn àgbà pé nǹkan kan lè ṣe àwọn látọ̀dọ̀ ọlọ́run wọ́n gbà pé bí nǹkan bá ṣe àwọn láburú ààyè ó lẹ́yìn tí bá ń gbọ́ rédíò tó bá tó gbọ́ àwọn kírísítẹ́nì náà ẹ̀ lọ́gbọ́n táwọn ọ̀nà nìkan nìyẹn ó ní ayé ni ó lè ní ogun wọ́n lè ní ọ̀fà ni wọ́n lè ní ẹ̀mí òkùnkùn ni lẹ́nu gbogbo aburú tó bá ń ṣẹlẹ̀ sí èèyàn pélé ó takùlà náà lẹ́yìn tó lọ́ àdìsẹ́lẹ̀ gbogbo tó bá ṣẹlẹ̀ ẹ̀tọ́ ó ti ní àṣùrákùnà ìrántán من أصحاب النبي صلى الله عليه وسلم يقولون كل شيء بقدره gbogbo ìtàwọn ìtọ́lẹ́yìn nítorí ara ni ní ẹ̀ka bá ṣẹlẹ̀ wọn tọ́lọ́ ń kọlu bọ́lá ń ṣe ní orí nu bọ́lá ń ṣe fẹ́ nìyẹn tó ibi olóògbé ẹ̀kọ́ mọ jáde lẹ́nu mùsùlùmí àmọ́ wà tó ṣe pé ẹ̀wùrọ̀ àsìkò yìí ètò ẹ̀wùrọ̀ àsìkò yìí ẹ́ ṣòro ṣe ti ní àwọn àpẹẹrẹ àìsàn lára kí àìsàn yẹn wá jáde kọ́ àwọn ẹni ẹ̀sán lólùfẹ́ ọ́ kúrò ọmọ ní àpẹẹrẹ rẹ̀ lára tẹ́lẹ̀ náà ẹlẹ́kùnrin tó ní bp ó ti ní tí eléyìí ọba afẹsùnà eléyìí ọba wàhálà eléyìí ẹyọ ẹyọ fa dẹgbẹlẹ ọfà káàkiri gbèsè ayé rẹ wà tó gba àwọn ọyá rẹ ìjà àwọn bàbá rẹ ìjà àwọn tó jẹ gbogbo àwọn tó kọ ní tó ìjà àwọn tó kọ ìjà tó alùsùnà ìjà ẹ àdàbíyà ìjà gbogbo wọn ìjà ìjà ìjà tó pé ẹ̀jẹ̀ rẹ ti ga tẹ́lẹ̀ tẹ́lẹ̀ táwọn ẹ̀jẹ̀ rẹ ti wù ẹ̀jẹ̀ rẹ ti wọn wù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó wáyá ó wá já síbi stroke kọ́ wá ní ẹnìkan lójú sí ọ́ bẹ́ẹ̀ pé ẹni ìwọ̀n gẹ́gẹ́ ń tara rẹ̀ jẹ́ ní ìjọ ń tara rẹ̀ jẹ́ nìkan kọ́ ò bàbá ńlá wàhálà ló kún fúnra rẹ̀ torí nǹkan kan nínú orígun ẹ̀sìn náà ló fi wó bẹ́ẹ̀ nìyẹn alìmọ́nù bẹ̀rẹ̀ padà ẹnìyẹn ò ní ìgbàgbọ́ sí kádàrá kó làkóso pé ọ̀rọ̀ kádàrá gbọdọ̀ dọ́ lójú débi pé kéèyàn kan bá ń sọ fún ọ pé ìwà fi àárẹ̀ sí ọ wọ́n náà wáá rí kí àárẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ìyẹn lóòótọ́ fẹ́ni tí kọ́dàrú bá da lójú dáadáa yóò sọ fún pé ìwọ kọ́ mọ́tara rẹ jẹ ọ̀kan ti fà rí oúnjẹ ọbẹ̀ tí rí ibú ni ọbẹ̀ tí orí burúkú ń fi ẹ̀yìn ìwọ kọ́ ìwọ kọ́ lójú ọ̀rẹ́ ní ọlọ́run ti ní yóò rẹ̀ ní kó ṣe é ní ìkọ́lẹ̀ rìn gbogbo ẹ̀ka bá lọ́dọ̀ èèyàn nìyẹn gbogbo ẹ̀ka bá lọ́dọ̀ ẹ̀ka bá ń jẹ́ àǹfààní tó ẹ̀dá kò ìgbà tí àpá àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ eléyìí ìgbà tí ó kè fún wa sọ kò fún wa sọ ní ojú òun àtàrí ẹ̀kọ́ kẹjọra mọ́ ọrùn ojú táyé níbi wá àti tó kó àwọn ọmọ síwájú báyìí ìyàtí àná rọ́bìnrin bẹ́ẹ̀ sí gbèsò fi lọ́ọ́ ìbànú pàtó ṣe pé ń tó ní ilé eléyìí ilé mọ́gàjì ilé ó gbé yìí lọ́wọ́ ní wọ́n ń lù kankankankankan ẹni tó jẹ́ lọ́gà yìí lé ba òṣì wọn tó adẹ̀gbẹ́ tí ayé sọ̀rọ̀ kọ́ọ̀tù àwọn ọmọlé ìdókòwò rẹ̀ káwọn ọmọ ẹjọ́ rò àwọn ó ṣe ju ìlú lọ. Sọ̀rọ̀ ìṣèjúra ipò ẹgbẹ́ àjẹ́ ẹ̀fà ẹ̀fà ẹ̀fà tó ní ìfà ní ìlú. ẹ̀lọ́ paná bóyá kí ní ẹ̀sì fẹ́ kú ni. ọ̀rọ̀ imani sí kọ́dọ̀rù sí àkọlẹ̀ ọlọ́wọ́ ọba ìfọ̀gbọ̀dọ̀ máa sí nǹkan tí ó máa wọ́n máa bọ̀ ní ẹnu wa ni. kódà kárí sára bí nǹkan pé nǹkan báyìí ló ṣe nǹkan báyìí kò kí ọmọ pé òun ọlọ́wọ́ ọba náà ni tí kò bá wù nǹkan yẹn kò lè ṣẹlẹ̀. نعم قال طاعون طاعون سواي سواي ونقل سواء في وسمعت عبد الله بن عمر يقول الله باتي طاعون من الناس tòtélé tọ́tọ́lá ọ̀pẹ́lẹ̀ kan ọkọ̀ sọ pé àìkọ̀rọ̀ àwọn sọ̀hábà lòun ń gbọ́ ọwọ́ bẹ̀rẹ̀ sí ló tó ń dárúkọ wọn ní ẹ̀rọ kọ̀ọ̀kan lórí pé victor kọ́ bàdé àm olóńgbòtà abdullahi bin ọ̀hìnmọ̀ yaqul ọ̀dọ̀ báyìí pé kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam kúlẹ̀ nàbí sallallahu alayhi wa sallam tó báyìí pé kullu ọlọ́wọ́ báyìí pẹ̀lú kádàrá ni mo fi ń ṣẹlẹ̀ hátà àlàáyìí kódà ó débi pé ó kágara tí wọ́n máa ń rí nǹkan ṣe wà ní kẹ́yìn àti pé èèyàn gbọ́n wọ́n ní pé ìrírí nǹkan ṣe tí wọ́n rí nǹkan àjí nílé ayé ó ní àwọn èèyàn kẹ́yìn wọ́n làáyé tó ó ní àbí kí èèyàn kó rí nǹkan ṣe nílé ayé ló dé báyìí àwọn olùkẹ́yì pé òun rí nǹkan ṣe nílé ayé tí wọ́n àti tí wọ́n bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí ṣe wọ̀lá àyè àti ìkágára tí wọ́n máa rí nǹkan ṣe ní gbogbo ẹ̀ pátápátá ìfẹ́ ọlọ́wọ́ wa ti kọ́ kalẹ̀ ní alẹ́ nìkan lọ́wọ́ sọ́lá ń lọ tí oko tí wọn bá nílé ìjọkan tí wọn bá rí nǹkan yẹn mú tí o tó fọlọ yá àwọn ọmọ ṣe wọn nǹkan tí mo fẹ́ ṣe ni mo tẹ̀lé ṣe nípìnlẹ̀ òfin nǹkan yẹn kó kéré tó tó bẹ́ẹ̀ náà ni bó ṣe lè òfin nǹkan yẹn kó tó tóbi tó náà kí o lè kí o ti lò tó mọ̀ pé èèyàn lé ní pé èèyàn wà èèyàn tẹ̀lé àbí èèyàn gbégbé pẹ̀ lórí nǹkan yẹn èèyàn lè ṣàṣeyọrí tí òkú dáhà lójú pé tọ́ ìtọ́lọ́ ń kọ́lé ìwé mi irú ẹni yẹn pé wọ́n dúpẹ́ fọ́lọ́ àlàáyé òun náà ni kí wọ́n máa rí nǹkan ṣe ojú nǹkan yẹn ọ̀wá rí inú ó yàtọ̀ sí ẹjọ́ kan jòkó ẹjọ́ bá jòkó nítorí òun ṣe kí òun ṣe òun àkídà òun lọ bí ẹ bá yẹ ń jẹ lọ àkídà ẹ àwọn jàbàríyà lọ òun yóò jòkó lónìí ní ìwà ẹ̀sìn tọ́lọ́ bá ní ìwọ̀ ìfúṣàn ẹ̀yìn kò wọ̀ ọ̀rọ̀ bá ní wọ ìrẹsì láyé èmi tó ń wọ ìrẹsì ó ẹni tẹ̀ dáhùn wa ẹ̀kẹ́ ẹni ní sálọ́rì ó ní èyí ní ẹ ọlọ́run kan kò ní lọ nù tó àkídà gàbàrí àná tó àmọ́ ẹni ẹ ó wà lóde rẹ́gísítà wa ẹ ó kàwé ó lọ lẹ́sìn oṣù orí ẹ̀fẹ́sì ló ló tó lọ ẹ̀gbáàmù ó gbìyànjú olùgbọ́sì ọ̀hádà dùgbò ẹni ìpínlẹ̀ ọ̀sán pé á ah, ágìlì nǹkan wúlò bí àìrí nǹkan àṣì tí wọ́n ní kọ́dọ̀rùnlọ́ àwọn ṣáà fàáyì kọ́dọ̀rùnlọ́ àwọn ṣáà fàáyì tó pé ní wọ́lọ́wọ́ náà ní ilé tó ṣẹlẹ̀ yẹn kódà ń gbà ní nínú ìtọ́lọ̀ ìkọ̀ fún yẹn ń gbà ní ìyá máa ní nǹkan tó ṣiṣẹ́ fún gbà ní ìdíyẹ̀wọ́ ọlọ́wọ́ ti fún yẹn ìyẹn ni pé ìgbìyànjú rẹ ọ̀wọ́ ti ọ̀ bí lápòjú ẹni kúrò ọmọ tí ẹjọ́ ọ̀rẹ́ ẹgbẹ́ ọ̀ẹ́kì wọ́n rẹ́ níta ọ̀ẹ́kì kò ọ̀kan kankan eré ní ń ṣe tó ó sì wọ́n lọ exam hall ó sì kọ ohun tó rí kalẹ̀ tó ìjọ́dọ̀ jáde wọ́n gbé ìjọ́dọ̀ ìjọ́dọ̀ fún ni ní ẹ̀yẹ lẹ́nu sí máàkì nígbà wọ́n yá ń sọ̀rọ̀ ó ní àwọn oṣù wa kọ́ra láàyè láàyè kọ́ra òun náà wọlé kọ́ra rẹ̀ kóun lè mú tó òun rẹ̀ kóun lè mú tó ẹni ní wáyé ọwọ́ ilé tó bàtọ́ wáyé lọ́wọ́ ti lọ́wọ́ àti lọ́wọ́ pé á ẹ̀wọ̀ àwọn ẹ̀sìnjọ́ tó wọ́n bá wọ̀ ó kú ẹ̀jẹ̀ ìjáàpù àbíké náà ń pè ó jáàpù ó kú kú jáàpù ìgbàlẹ́ ẹ̀tọ́ wa mọ̀ dáadáa tó ẹni ní ìsìn àwọn ìjọ́jú pé kẹ́yìn ọlọ́dún ní yóò ṣàfihàn níbi kí náà ọ wá fún fún dán pẹ̀lú bá wọn lámọ́lẹ̀ wọn lámọ́lẹ̀ ẹ̀rọ àgbá ẹ̀yọ́ tẹlifíṣàn máa ń tẹ́lẹ̀ bá tó fẹ́ kí kíní fún ẹ̀fún jáǹpù òun tó lọ. àmọ́ ọlọ́run ti ṣe kí ni ó ti ṣe káyé ìṣòro ṣe ni káyé ìṣòro bí ọ̀rọ̀ rìsọ́ọ̀tì tó etí alẹ́bíṣọ ọmọ tó náà ṣàlàyé fún wa òun lẹ́yìn tàbí tó rí àṣeyọrí ṣe àtẹni tí òun náà láṣeyọrí ṣe lẹ́yìn ìgbà tó gbìyànjú gbogbo ẹ̀ pátápátá ní àkọlé ọlọ́run ọ̀wà ni. tọ́mọ ògbìyànjú kankan wọn náà mọ̀ kọ́ kẹ́kọ̀ọ́ òkọ́ṣẹ́ òkè kan wọn á sọ pé wọn náà bẹ́ẹ̀ lálù ilé ayé tó òun lè lálù torí kò tí ẹ rìn àti yẹn fi ní ẹgbẹ́ lálú ẹlẹ́gbẹ́ lómi ọkọ̀ tó fi la ilẹ̀ ìdàgbà àkànná ọmọ ìjà o kàlá ẹ̀kọ́ ọ̀kọ́ ẹ̀kọ́ kankan adàrà dá ní báṣi ẹ̀dá kò sí ọ̀rọ̀ ríro kẹ́mọ̀ tó lọ pẹ̀lú adàrà dá ní báṣi ẹ̀ ó ti wà padà wá lówó ní ayé náà àmọ́ dáadáa dá ní ní báṣi pé reputation fi ò dáa nù kò dáa tó lè fi ọlọ́run ti ní yóò ń ṣàṣeyọrí níbi ọ̀rọ̀ owó yẹn àmọ́ rádaràda ni lẹ́nu ṣe kí láti ìpìlẹ̀ tó gbogbo náà yẹ gbọdọ̀ pé ìtọ́lọ́run kan náà ni. وحدثني مالك من مالك أما هو يحيى الليثي رغضب عن زيد بن سعدي عن عمرو بن دينار أنه قال سمعت عبد الله بن الزبير يقول في خطبته عبد الله بن الزبير من خطب عن باوي صار في خطبة يقول إن الله هو الهادي والكني ها والفاطني ni ọlọ́wọ́ bá ọlọ́ba tí ó máa ń fi ọ̀nà máa ẹ̀dá rẹ̀ wẹ́lfà ọ̀pínì bákan náà olóòrùn ọ̀rọ̀ ti sílẹ̀ ẹ̀dá ẹni pé kí ó lè pé ọ̀ sọnù kí ò ní mọ ọ̀nà tí ọmọ ṣùwálẹ̀ tí ó sọnù ṣùwálẹ̀ tí ó mọ̀nà òdodo ni wọ́n bá ní òun náà ní òun náà lọ́wọ́ ọ̀rọ̀ fọ́yàn nù pẹ̀lú ìmọ̀ tí ẹ̀rẹ̀ yẹn máa fi ń sọnù àlọ́ kejì fọ́lọ́wọ́ wọ́ àáfà ọ̀ sínú ìsọnù yẹn ni ó lọ síbi sọnù yẹn òun ló sì fi fẹ́ sọnù yẹn fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni alahadi ẹ̀ńtọ́lọ́wọ́ bá ní kó mọ̀nà ń ṣe dáadáa ní pẹ̀lú òfin ọlọ́wọ́ bá tí ọlọ́wọ́ bá ní àlejò ọ̀sọ́lá ó ní pé ọlọ́run náà ni òun lọ da òun náà ni òun náà ló dikẹ́ nìyẹn kó mọ̀nà níbi kó mọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ àmọ́ tètè tọ́lọ́ bẹ́ẹ̀ wọ́n á fà ju pé wọ́n tẹ̀lé àṣẹ mi òun náà ni ó tẹ̀lé àṣẹ mi yóò tẹ̀lé yóò ti ṣe fẹ́ mo ṣàlàyé ìgbẹ̀jọ kúrẹ́ kúrú yóò bá ṣẹlẹ̀ sí tó ṣe pé owó náà ní kọ́ máa wà lójú mọ̀nà dáadáa tó tẹ̀lé òfin ọlọ́run ọba ojú ti túbọ̀ mẹ́rin sọ ọlọ́run àlẹ́ òfin náà tó mọ́júra rẹ mọ́júra rẹ pé ìwọ lọ dáa tán pé á àwọn àti ìmọ̀nà báyìí tó máa dúpẹ́ fọ́lọ́run ọba ni bákan náà kì máa rí ẹni tó ń sọnù ó gẹ́gẹ́ pé ayé ìjẹ́ ti bàjẹ́ ó lè ó lè ó lè ó lè mọ̀nàmọ́ná láì ìtàn ilé ló kù sí onílẹ̀ lọ́wọ́ wọ̀ sí là wọ́n tó wá ti wà lójú mọ̀nà yẹn ti kẹ́rù tó máa bà ọ́ fún ara rẹ̀ gẹ́gẹ́ ti kẹ́rù máa bà ọ́ pé é ìtàwọn ṣe yí o àmọ́lú bẹ́ẹ̀ kọ́ wá sí iṣẹ́ kí wọ́n parí lórí rẹ̀ kí wọ́n kú sí orí iṣẹ́ ní ìlànà kókó bákan náà tó wá máa tó wu ẹ tó wà lórí ìmọ̀nà ẹ ẹ lórí ìsìnà pé ọlọ́run ti lè sàánú rẹ̀ báwọn tó yí padà lọ́la tó ìdí jẹ́ pé inna Allaha huwa al-hadi wal-fatini kéde pé níwà rẹ̀ pé ẹ àtúbáyé ní ìkírun ọlọ́run ọlọ́run náà lè yẹ bá bí wọn bí yàn mọ́nà ẹgbẹ́ náà ni wọn ní kéèyàn wọn mọ́nà tó bá yẹ bí yàn mọ́nà ẹ lọ kírun wọn ní èkí bàtọ́lọ́ ẹ máa tẹ̀lé tọ́lọ́ èyí tẹ̀lé ẹ máa ti súnà èyí ṣe tọ́lọ́ bá ní èyí ó sì ń kú sí náà ni ìyẹn ti bọ́ sínú kí nìyẹn àkídà ta ni jàbàríyà ìyẹn ti bọ́ sínú àkídà jàbàríyà. وحدثني عن مالك عن عمه yáyà lẹ́tí ló ń bọ́lá tó kàn nọ́mbà yìí nọ́mbà yìí kí ló ń bọ́lá tó dọ̀ àbúrò abi sọ ẹyin lè bẹ أنه قال فضليك كنت أسير مع عمر بن عبد العزيز ودورت عمر بن عبد العزيز رضي الله عنه رحمه الله تعالى فقال عمر بن عبد العزيز ما رأيك في هؤلاء القدرية من سن وكله رسا قدرية هؤلاء قدرية àwọn tí wọ́n ní kò sí kádàrá àwọn ní kò sí kádàrá pé wọ́n gbogbo tọ́mi èèyàn bá ń ṣe òun náà ní ṣe òfin tọ́ka lọ́run bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọ̀nà dé wọ́n á ń béèrè lọ́wọ́ Abdullahi Umar bin Abdulaziz òun ń béèrè lọ́wọ́ Suhail bin Malik ìgbà tó ń béèrè lọ́wọ́ rẹ̀ sọ̀kúrò tó رأيي أني أنتم لي أن تستشبيههم أن تستشبيههم أولاني كونوا لولي كونوا لي يوم أن يكون شاور كل جبار أم تستشبي تستشبيههم أن تستشبيههم أوكي وات سوى وات تشبه أن تستشبيههم sọ pé ẹwà tuntun bá ẹni tó kéwòn tó wá àsìkò wọn wà ń ta ààbò tó bá ti wá tún bá báyẹn lẹ́nu pé kéwòn tó wá àsìkò pé ẹja ó kò ní ní ìfẹ́ yìí tó dá ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí má ọlọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ tó kéwòn tó wá àsìkò wọn. wà ń ta ààbò tó bá yẹ tún bá wọn alhamdulillah ìta ní yẹn wà ń là tó bá wá pọ̀ tó òkú wá عرضتهم على السيف أبي عرضتهم عرضتهم على السيف dókò ní pé ogun olókùn ó kó ogun tí wọ́n ní ó mú wọn ó wà fi dà ó fi lára sí wọn. فقال عمر بن عبد العزيز عمر بن عبد العزيز وقال ذلك رأيي أنه كان له ذلك تكون لبريزنت قال مالك مالك لو أتوقف وذلك رأيي قرآن تجد قوتنا كنت أول ولا تعجبني كنت زعيم بن مالك يريه nínú iná làwọn náà fọwọ́ sí yẹn pé àwọn tó bá ti ní kò sí kára ara ọlọ́run ọba tí ọmọ yẹn kan tó tó wù ní kìdìrí nínú ẹni yẹn kìdìrí o ṣùgbọ́n ẹni yẹn ò kí ń ṣe mùsùlùmí tóbi láti mọ̀ pé ntí ẹ̀ máa fi ń jáde kó nu Islam àwọn nǹkan tó rọrùn dáadáa nípa ẹni tí mo tó fi dáadáa fún un tó rọrùn dáadáa jẹ́rọ àwọn ẹ̀ṣẹ̀ tó lé ńgbà ní èyí ló yẹ kó nu Islam èyí kàn jẹ́ aláburú ẹ̀dá mùsùlùmí burúkú lè yọ jẹ́ tó irú ẹni pé bóyá ẹ̀sìn ń ṣe jìnnà náà dá ó burú gan àmọ́ ẹni yẹn ti ń jẹ́ mùsùlùmí wọn wà ní àmùsùlùmí ah, olórí rẹ̀ gbé ní wọn ní kí ló dé náà ó ń tún ṣe jù náà ni àbí ń jalè fún ní mùsùlùmí ládàra dá ilé yìí ń jalè àwọn mùsùlùmí ti ń ṣe nǹkan tí wọn ní ti tètè rí ara ní ọdún ti tètè rí wọn ní ìjà fún kádàrà ń bẹ àbí kí wọn gbà pé kádàrà àwọn yìí kíní kan ló ṣe fún wọn tó gbà pọ́lọ́ ní ó kádàrà nǹkan ìyẹn mọ́rùn-ún irú ẹni tí eh, ọkùnrin tí ẹni tó bá ń wà lórí ṣíṣá lórí àlejò bí wọ́n ti jẹ kásìjẹ rin ọkùnrin kan ti ń kọ orin tó sọ pé ìjọ eh, kọ̀ọ̀án pé kọ̀ọ̀án eh, ni mo gbára lé kọ̀ọ̀án ni mo fẹ̀mí tẹ̀ tó ń sàkámẹ́ ń jẹ iná ni tó ṣáìdì àbí ṣáìdì òṣùpá ìjọba pẹ̀ mò ń gbà ṣe ń rẹ́kọ̀dù sí ọ̀rọ̀ ṣàìdì òṣùpá mo rò pé ẹni tó bá mọ àwọn olórin yorùbá yóò mọ̀ pé ọ̀rọ̀ rèé ṣe lè mọ̀ tọ́lá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ààrẹ nù ẹni tó bá mọ àwọn olórin yorùbá nínú irinṣẹ́ àwọn olórin òun náà ní òkè wọ́n ti lè kí wọ́n kéré tó kọ́ bá ti bẹ̀rẹ̀ sí ní kọrin báyìí ni wọ́n ti lọ wá oògùn káàkiri oògùn òkìkí oògùn ìfẹ́ ìfún ọ̀sàlẹ̀ máa wá káàkiri wọ́n ti lè ojú olórin ṣe lè kéré tó ká jọ́mọ́ wọn ṣe jọ́ǹpù ní sunday sunday nítorí wọ́n máa lé pa kí oògùn ni àbẹ̀tí ìwà pàdé wọn ah kùránì kàkàbà ìjẹ̀lẹ̀ àwọn kọ́nà dẹ́lẹ́yìn náà tí wọ́n wá láwọn wá ń wá ògùn káàkiri wọn wọn a máa ti bẹ̀ tó dọ́dọ̀ àwọn àfa náà pé àfa náà ẹ̀rọ afúnwájú táwọn ṣe fúnwájú táwọn lò wọ́n ńlá ṣòkó wá jẹ́ pé ti ń lọ́dọ̀ àwọn olóògùn náà ló tún lọ́dọ̀ àwọn àfa náà nítí ó sì rí náà nù tó rápà tó bẹ lè fẹ́ olórin kù fẹ́ ara rẹ̀ tọ́jọ́ ń ṣe wọn léwọ̀n tí tọ́jọ́ ń sọ fáwọn ọjọ́ nífẹ̀ẹ́ ara wọn tí wọ́n kì í wọn àfáàyàn ò lè fún ní Qur'an láéláé kò lè fún ní Qur'an ní tí àwọn aláwo ó fún náà lòun ló fún yóò fún lọ́tẹ̀ lójú yóò fún ní máa fi epo sí ní máa la báyìí láàárọ̀ máa fẹ́ sí nǹkan pọ̀pọ̀ yóò tó pọ̀ tó báyìí sí àfẹ́ kálàyé fẹ́ náà ẹ̀ máa fẹ́ ni àfàyè gbọ́mi làfàyè gbẹ làfàyè làfàyè gbádùn mi ẹ̀ máa tòun ní bá fẹ́ lọ sí rédíò òde kan ẹ ṣe báyìí so òun náà ti rí kẹ ẹ̀dá eh, káwọn ìyẹn ní kòránì ní kò sẹ́ni tó tọmọ pé tó bá ti lọ́jà lè kà kòrò sí ìròyìn yìí tó bá ti káwó tó mọ́kà mẹ́kà máa ó lè rí tó ló fi ní pé òun ta lọ eh, eh, ifá ìwádìí ẹni tó wá kọbi ara sí kìíní yẹn kó wá emphasize lórí rẹ̀ nígbà yẹn tó náà ṣe ó yẹ Islam ó yẹ Kùránì. torí ẹ Quran yẹ kẹ́rí tó ti dára gangan òun náà lè tó ti ní pé ifá àwọn lòun máa ń bọ ògùn ní ń jẹ́ kó òun ń ṣàṣeyọrí kíkẹ́kẹ́ analyze kẹ̀kẹ́ emphasize lọ. kí ni aburú mu sáyẹ̀dì títù kọ́ńpọ̀ ọkùnrin kan jẹ́ mi ẹnìkan ní ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ mọ́fà ní sí wọ́n á lọ rẹ̀ lọ́wọ́ yìí wọ́n mọ́fà òun náà wọn sọ pé kóhùn tó wà yìí ara wọn bàtà sílẹ̀ ni ó ní òun wẹ ọṣẹ dáadáa ó lóun wẹ ọṣẹ òun wẹ ọṣẹ ògùn ẹ̀wọ̀n oríṣiríṣi media ló wà ó ní kódà láàárọ̀ yìí òun tún fi wẹ ọṣẹ dúdú gan ọṣẹ ògùn ọ̀tán ẹni ń pèlè yóò tán ó tún pèlè dákúmọ́lì dákúmọ́lì ní anẹ́sàn lọ́wọ́ lẹ́nu rẹ̀ ó onígbà tó lọ́wọ́ náà nẹ́bí sẹ́ ànẹ́bí wá gbára ti àwọn èèyàn méjì kan ó gbára lé wọn onígbà òun gbẹ́sẹ̀ wáyé òun fẹ́ gbára lé àwọn èèyàn kan àwọn àjẹ́ wọn bẹ̀rẹ̀ yìí wọn bá mú tó ń gbára lé wọn wọn máa fẹ́ yà á sì wọn. lọ́yẹ̀ dàpọ̀ gba tí ẹran wọn tán ń pè lápá tán ń jáde tó ta fáwọn làpá tó kó ní nǹkan tán ń sọ jáde nílé yìí ẹ̀kí wà láburú tuntun àbí ẹ̀rù tòkúrà pẹ̀lẹ́ kíkì ẹ̀kún jẹ́ kó yá ẹ̀lẹ́nu rárá kí wọ́n kàn fi kíkò kẹ̀kẹ́ wọn lọ ní. nítorí gbàgbọ́ lọ sọ ṣebi náà ní tí wọ́n ń pàdé sí náà gbà bọ́ọ̀lù náà sọ yìí ní ká bọ́ọ̀lù náà gbà bọ́ọ̀lù náà sọ yìí. títí wàhálà ń bẹ ọ̀rọ̀ yẹn àmọ́ àbòsí àwọn èèyàn pọ̀ náà ni ẹ wá jáde bọ́ta ẹ wá ń hó ẹ ah dáìrì sí ti yàwó ah ẹ̀yìn dáìrì wo èyàn kò ní ìrọ̀ ń parọ́ fúnra bí ọ̀sẹ̀ òun kò ń gùn òun sọ pé mùsùlùmí lòun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹlẹ́mí kan ní ah àdúgbò ya tún kó ya tún islam wọ̀ nígbà ló jáde ńbẹ tẹ́lẹ̀ ó ti jáde kéde kò síbẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun náà ni pé ebi mo ti débẹ̀ ni pé ọ̀rọ̀ kọjá rẹ̀ wọ̀láì òun ta orí fún yẹn ní nǹkan kan níbi òye ọkùnrin yẹn yẹn àwọn èèyàn máa ń lóní làkà ìwọ̀n òkè làkà ìwọ̀n da eré yìí ọ̀rọ̀ ọ̀rọ̀ olùwọ́ ló fẹ́ kọ sí tí ọ̀rọ̀ olè ọ̀rọ̀ òdì tó kẹ́rù òdì sábẹ̀ rí àbí ọ̀rọ̀ olùwọ́ ló fẹ́ sọ olùwọ́ ló fẹ́ kọ tó ẹ òkú òdì kẹnu sọ àbí tẹ́ bá sọ̀rọ̀ ìdílé ara yín jẹ wọ́n yẹ lọ́ọ́ lè àwọn olórí tó ti lọ ẹ̀rọ lè wo àwọn àwọn tí wọ́n jẹ́ àwọn akọrin gidi àwọn olùkẹ́yìn àwọn antara àwọn ìjọ̀hẹ́yìn lòsẹ́lìmà ní sẹ́ni pé à ah! wọ́n lè kọ orin one thousand kalẹ̀ pẹ̀lú ara fi kẹ́lẹ́ ní wọn parí gbogbo ẹ̀ látòkù kẹlẹ̀ látòkù kẹlẹ̀ látòkù kẹlẹ̀ látòkù ah! lórí Yorùbá wa ni ọmọ wọn ni o ọmọ wọn ni o eléyìí rẹ ni eléyìí rẹ ni o tí wọn ní. sọ <laughs> ọlọ́run fún mi yàtọ̀ àlọ́ fún tó alẹ́ náà ni ọmọ ìjọba tó ti wà láì tó kàn án lẹ̀ náà ni tó wà lẹ́nu tó òun ni pé ó yẹ kó yé ibi kan bá tiẹ̀ ní pé ifá rẹ̀ ń mú oògùn wá ifá rẹ̀ ń mú owó wá fún mú nǹkan wá fún àìmọ̀ iye ẹni tó fẹ́ fá tí ìyà jẹ kú bábo onífá gan-an iye bábo onífá tí ìyà jẹ àìmọ̀ iye tó pọ̀ lọ pọ̀ jù bàjẹ́ safai nan kali ba ne a yi mai abu nan kali ọfa da zuwa fata zuwa fata zuwa in ka so ne jáde ẹnì kan sí ní mo sí ní fata zuwa tó ó sì máa máa ń di kiri wá fún tó bọ́lọ̀ ti kọ̀ tó kálukú nù ń tọ́lọ̀ ti kọ̀ kalẹ̀ ní kò tí ń tọ́ kan ọ̀sẹ̀ ọ̀wẹ́sẹ̀ ìdí òye sáyé nù ìdí òye nù àlàyé yẹn ló yẹ kí àwọn èèyàn ó ti kó yẹn lẹ́yìn náà àwọn àfáà tó máa ń àwọn tí wọ́n rí báwọn. àwọn ọjọ́ làdánwò fún àwọn ènìyàn ọ̀nà kúbà ìfọ̀rọ̀ tó ká kàwọn fún wa bí kò fẹsẹ̀ wá lé lórí rẹ̀ ọmọ náà báàbù jáde ó fi máa já fi àhàlẹ̀ ọ̀kadà. báàbù jáde ó máa já báàbù jáde ó fi àhàlẹ̀ ọ̀kadà. حدثني عن مالك عن عبد الله عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال لا تسأل المرأة طلاق أختها لتستجلب صحبتها ولتنكح فإن لها ما قدر لها وحدثني عن مالك عن وزير بن زياد عن وزير بن زياد عن محمد بن سعد القرظي قال قال معاوية بن أبي سفيان ومعن المنبر أيها الناس إن الله مانع ما أعطى الله ولا معطي لما منع الله ولا ينفع من الجد منه الجد إن وجد له خيرا يفكره في الدين ثم قال معاوية سمعت هؤلاء ينادي رسول الله صلى الله عليه وسلم على ذلك الله. نعم يا باشا أسلوب الإمام مالك في تفسير هذا الكتاب هو أنه يجعل في آخر الباب شيء جامع عما يتكلم عنه جبت لي كتب أكثر nínú àwọn ìlú ìgbòho yóò wá mú báàbù kan wá nítorí gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìtàn yẹn náà ni yóò wá ti sílẹ̀. قلنا لدينا في باب جامع باب ما جاء جامع باب جامع ما جاء في آل أعطواني بعض ولي قدر ونكاو القدرية قال القدر ونكاو القرآن ونقرأ قدر وني شروع بحرين أما أردت إمام مالك رحمه الله فبشي aláwọ̀kọ́ ní fi báàbù jáde yìí wọ́n ní الأبي الزنادي عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال لا نجني لا تسأل المرأة لا تسأل المرأة طلاق أختها ونقبري obìnrin mọ́mọ́ lọ lè ṣiṣẹ́ láti máa wá ọ̀nà tí ọkọ rẹ tí ó fi kọ ìyàwó rẹ kalẹ̀ àbí ìyáálé rẹ ẹnikẹ́ni tó ní ọkọ rẹ níyàwó méjì àbí mẹ́ta àbí mẹ́rin má ṣe kéèta lọ́dọ̀ ọkọ rẹ má ṣe rúná sí lọ́dọ̀ ọkọ rẹ nítorí kó ba lè kọ ìyàwó rẹ àbí ìyáálé rẹ kalẹ̀ tó má ṣe bẹ́ẹ̀ kó wá jẹ́ pé tó ní ṣe bẹ́ẹ̀ ni pé tètè fẹ́ fúnra wọn tọ́ṣpẹ́tà ipe ọ̀fẹ́ kí abọ́ rẹ̀ kábọ̀ rẹ̀ ó mọ́wọ́ dúró mo ní pé kọ́mọ́rì ń jẹjẹ mọ́ oúnjẹ rẹ̀ tí ń jẹ lọ́dọ̀ ọkọ yìí o kọ́mọ́rì jẹ mọ́ wọ̀lẹ̀ bẹ́ńkì ha kó wa lè lè wá ẹlòmíì fẹ́ fa ìnana làhá máa kò dira làhá ẹ̀ ntọ́nà ń bá kọ fún un náà ní ó nìyí pa ntọ́lọ́ bá ti kọ́ kalẹ̀ ipe ọmọbìnrin yẹn ó ní yóò ní ẹni kò ní kíkó wọn torí ipe ntẹ́ jẹ àbí nǹkan tẹ́ jẹ kọ́ wá tóun lè máa ṣe pé ta kọ́kọ́ yẹn máa níyàwó àbújá ìdíléyàwó rẹ bì kò mọ wọlé tó fi lé e lọ ipe oúnjẹ yóò tó wa kó bàbá tó wa jẹ. so anẹ́sọ̀lọ́sọ́lọ́ mi ni wà á ń nà láha máa kó gbéra la ẹnu níta lé náà nìyẹn tí obìnrin yẹn tọ́lọ̀ bá kádàrà fún yóò ní tọ́lọ̀ bá kádàrà fún ti wà fún ní tiẹ̀ yẹn ni pé ó ń bẹ pẹ̀lú yín kò sí pẹ̀lú yín ntí yóò bá ní lárídìkí yóò rí tó bá wà pẹ̀lú yín tọ́lọ̀ fún lárídìkí yóò mọ̀ rí lọ́dọ̀ yín bẹ́ẹ̀ lè kúrò náà tọ́lọ̀ fún lárídìkí yóò mọ̀ rí lọ́dọ̀ yín èèyàn máa ya oníkè ta nípa ọ̀rọ̀ jíjẹ múmu nípa ọ̀rọ̀ arúgbìkì nítorí ọkọ̀ dáa lójú ẹni pé tọ́lọ̀ balẹ̀ lè yóò ní yóò ní yóò ní ní. bákan sábà wọ ẹ̀dínsì yìí ni ó rí pé njẹ́ àdínsì ń ṣàlàyé ni pé ojúṣe ọkọ òun ni ó fún ìyàwó rẹ̀ ní oúnjẹ torí ọkọ tí bá ń fún ìyàwó lóúnjẹ náà ni ìyàwó ń fi ṣẹ́wọ̀ wó pé kọ́kọ́ wá jẹ kó lè kọ́mọ́ jẹun wọn torí wọ́n jọ ń fún àwọn méjì lóúnjẹ papọ̀ ni àmọ́kọ tí ò níláárí tí ò tọ́jú ìyàwó tó tó bá rẹ̀ fẹ́ ìyàwó mi ẹ̀fọ́ ìyàwó wọn kọ̀ọ̀mọ̀ wípé mọ̀ bọ̀ wá ọ̀jẹ̀ ọ̀jẹ̀ paálù mọ̀ wọ̀ ìyá táwọn ẹ̀ ń jẹ lọ ó rí ní ìlú tó rẹ̀ pàǹgbádùn ni mọ̀ bọ̀ tó ó túmọ̀ sí ojúṣe ọkọ òun ni ó tọ́jú àwọn ìyàwó rẹ̀ tó bá ń lé dáadáa ní kọ̀kọ̀ tó kódà tọkọ yẹn tí ò bá ṣe yóò sì rí ẹ̀sán yóò rí ìyàwó lọ́wọ́ rà náà àdìsí tó jẹ́ àdìsí ẹlẹ́kẹ̀ẹ́jọ وحدثني المالك عن يزيد بن زياد عن محمد بن كعب القرنزي قال قال معاوية بن أبي سفيان قل معاوية بن أبي سفيان رحمه رضي الله عنه وهو على المنبر أو على المنبر قال بيتي أيها الناس دنيا إنه لا مانع لما أعطى الله من يجب دائما ọmọ èèyàn ò lè ní tọ́lọ̀ ọmọ ọba lèmọ́nì àìsàn kò sẹ́ni tó lè kàn tọ́lọ̀ wọn bá fún yà tọ́lọ̀ bá ní wọn bẹ fún ọ ní nǹkan yìí gbogbo ayé kò tó rẹ̀ kan ní kí nǹkan yẹn wọ́n jẹ sí ẹ̀. bákan náà wàlà mọ́ọ̀tìyà pé mo ní ìpín pé mo lérí mo lérí lọ́kì nígbàdí pé yẹn lérí nǹkan tó kò dàǹfààní nǹkan kan kí o fi rí orí lọ́dọ̀ náà tí wọ́n ní àìpín rẹ ní máa ń jẹ́ tèmi o àìjẹ́ tèmi ní ìpín rẹ ní jẹ́ báwọn ní òun ní ìpín kó wá fún yàn ní àǹfààní rere lọ́dọ̀ ọlọ́run. láyé kẹlẹ́mọ́tì náà wọ́n tó lè là fún jẹ́rú gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ yìí kì í ṣe pé mi máa ń da aṣọ òun. مسكو لدى النبي صلى الله عليه وسلم على هذه الأعواد لوري جنين باري من مسكو يعني في إنسان الجن صوي من الجن صوي يعني في أجدكو جاء انتظروا بابا قو فوين اليو جتين ẹ̀rìnà ẹ̀tọ́ ìtọ́lọ́wọ́ bá kọ pé kò lè jẹ́ sí kò lè jẹ́ sí gbọ́dọ̀ yí èèyàn dáadáa tó kílẹ̀ sí yàn bẹ́ẹ̀. tó حدثني يحيى عن مالك أنه بلغه أنه كان يقال الحمد لله الذي خلق كل شيء كما ينبغي yáyà lẹ́yìn tí ọlọ́run gbọ́dọ̀ lọ́dọ̀ mọ́ Malik mọ́ Malik ló ń gbọ́ pé àmẹ́bí àwọn ọ̀sán báyìí pé òun dúpẹ́ alladhi khalaqa kulla shay'in kama yanbaghi wọ́n bá tó dá gbogbo nǹkan rẹ̀ gbéhùn ti lẹ́tọ̀ bí ó ṣe yẹ kó dá ló ti dá alladhi la ya'jalu shay'un ana ataahu wa qaddarahu bákan náà la ya'jalu shay'un nǹkan kò lè kánjú kò lè kánjú àdáhùn tọ́lọ̀ bá fẹ́ fún yàn ọ̀kọ̀dọ́rọ̀ àwọn tó ti kádà ara rẹ̀ fún yàn kò lè kánjú wá báyà òní kékeré yẹn wá dé láì sí ètò àsìkò tọ́lọ̀ wọn bá kọ̀ hasbi allahu wa ọlọ́run bá ní ó tó òun náà sì ní tí ó ti pẹ̀lú ní fẹ́mi allahu liman dáa ọlọ́run gbọ́ ẹni tó bá ń pè ọlọ́run tí ń bẹ ọlọ́run gbọ́run rẹ̀ lẹ́yìn tawara ọlọ́ ìlú mọ́rùnmá kò fún kankan lẹ́yìn ọlọ́run tí wọ́n tó gbọ́dọ̀ mọ wákàtí ní kò dáadáa fún yà ẹ̀yọ́kọ́ sọ̀rọ̀ níbi àbúrò tó lẹ́yìn náà ni ẹ̀tọ́ ń jẹ́ ìpínlẹ̀ àtìkọ́kàn mùsùlùmí. وحدثني مالك من مالك يا يملك طوبة بلغه أن كان يقول إيه أما طبعي في إن أحدا يعني قال النبي صلى الله عليه وسلم لمن صار في إن أحدا في كان لن يموت وللجال لن حتى يستقبل رزقه أبدا kó lo àlùkì rẹ̀ yányá gbogbo tó bá ní láǹkì tó lọ́wọ́ bá kọ fún ọ yóò pè àlùkì yóò pè kí yóò tó jáde láyé yóò pè é. fa ájìmí ló fi padà àlùkì yẹn ya pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹwà nǹkan ní ọ̀nà tó dáa ẹwà àlùkì lọ́nà tó dáa ẹwà wà ní lọ́nà tí dáa ẹni tí ẹ bá wù sọ ní ayé ẹ lè yé ẹni ìgbà tó ti pé èèyàn mà ló pé àti tó kéré báyìí ó dé ìkókó tí ń gbọ́n jí tó ti mọ iṣẹ́ ń ti báyìí yóò ti máa ní owó yóò ti lè fẹ́ tó ti jáde láyé kọ́nà tó kọ́ bí ẹni yẹn gbogbo tọ́lọ̀ ń kọ́kọ́ yóò rí yóò fi rí tó ti jáde láyé ẹlòmíwá ni òun ó rí lọ́wọ́ bẹ̀rẹ̀ tó bá di táìmù kan nǹkan yóò tún dá padà tó gbọ́dọ̀ ti tu náà yìí tó wà mọ́ sọ pé á ah, nígbà kan á orí owó tu rẹ̀ ni dah kan ẹlòmíì sì ní òun ò ní ní láti bẹ̀rẹ̀ tó bá di pé ẹ̀mí rẹ̀ bá wá ń tán lọ ni áá ẹ̀rọ ti kó ti jẹ ìyá rẹ nínú wọn bí ti ọmọ tó lè di yà tòkúrà ó ní dàgbà ló ẹsẹ̀ wá sí ni ẹsẹ̀ wá rárá ìdòjì tó bọ́lọ̀ ṣe pọ̀ fún tó lọ́ọ́ bá pọ̀ fún pé yóò ní yóò ní yóò ní tòkúrà pé pé hundred years tòkúrà bá pọ̀ pé yóò ní yóò ní ẹni ní lè mẹ́rin ní mọ́tò yóò wá darúgbó fẹ́rẹ̀ gbàrọ̀ mọ́tò.

kìí ṣe nǹkan tí ẹ máa ń bínú sí ìyẹn máa bínú ẹni kejì sẹ́ni tí ló dé ìyẹn sọ èyí sọ̀kan tí ń pè ọ́ ó lè wọ́n ní ìgbéraga ẹni pọ̀ sí ọ́ ìgbéraga owó ti fi ọ́ pé wọ́n bá ń fẹ́ owó ti fi mú ìmọ̀ràn rẹ̀ jòkó tó ìlú máa bínú síyàn kó máa kiri dá ẹ̀yàn kó máa pẹ̀lú ẹ̀yàn nítorí pẹ́lẹ́ kan tó wọ́n bá fún ní alóòdì kan. alóòdì pọ̀ tó wọ́n máa fún yàn ọlọ́run máa fún yàn láti fi owó ọmọ àwọn fún yàn láti fi ọmọ tó ọmọ àwọn fún yàn láti fi àlàáfíà gbogbo ọ̀rọ̀ kan yìí ní ìmọ̀ ìjùlọ àwọn lọ tó ń dúra wọn kọ́lá làákàyè àwọn ni kí ni ọba júmọ̀ popularity ọlọ́mọ pé láti fi dúra ẹ̀ lọ bẹ́ẹ̀ tòwúgbúrú àwọn nǹkan yẹn ìyẹn máa ń pẹ̀gà àwọn èèyàn lórí

ó ní ọlọ́run ló ń dúró sí àṣàṣà alọ́láhì sí sọ́rí àṣàṣà alọ́láhì sí ṣùkùn òun wà ọ̀sẹ̀ sọ́lọ́run ọba òun dúró pé ọlọ́run ọba dájọ́ torí pé anẹ́kẹ́lá ń tẹ́lẹ̀ ní mẹ́rin wọ́n hàn òun yọ ń tẹ́ sọ́lọ́run ọba fún ní àríwísì ẹ̀ sọ́lọ́run bò ní nǹkan ọ̀yọ́ ló fi so òun náà ni pé ìyẹn bá ti rí orí ọlọ́run ọba mọ́jẹ̀ tó mọ̀ bínú rẹ̀ yọnu wọn náà tètè rántí pé ọlọ́run ṣòro fún wọn náà gbogbo orí òní sí lára ẹnìkan bákan náà gbogbo orí òsì mọ́ sí lára ẹnìkan ọkàn á jẹ́ òbí ẹ̀ tó lè fi kára alágbádá ń gbogbo ló wà mẹ́ ilé ẹ̀rọ tó àdúgbò ní fóun gẹ́gẹ́ ní ọmọ fúnra rẹ̀ bí wọ́n ń ṣòro fún wọn kọ́lá nígbà ní ẹni ní àwọn ọba ronú kò ní orí lóró wọ́n bá ronú kọ́lá òun kò lè fọ òun lé lè yìí ṣá òun kò lè fọ ọba ìlú òun nínú kọ́lá ọ̀fẹ́ kọ́lá òun kò lè fọ òun lè tọ́ òun. tó mùsùlùmí agbọ́dọ̀ yọ ló fi kọ́dà rọ̀ agbọ́dọ̀ wọ́n fi kọ́dà rọ̀ ń bẹ ìjọkùn kò lè yí padà ìjọkùn kò lè yí padà nígbà orí ayé mọ́mọ́ wáyé orí owó ni mo mú wáyé ayé ló yí padà òun mú orí owó wáyé ni òun ní kádàrà wọn owó òsínú kádàrà rẹ̀ tó bá wà ń bẹ̀ kò sẹ́ni kán tó lè yí padà tó tọ̀ tó abẹ́lẹ́ ọba akẹ́kọ̀ọ́ jẹ́ wọ́n ṣàfihàn ṣòkùn bẹ́ẹ̀ tó bá tẹ́lẹ̀ òun tó bá ń jẹ́ nǹkan tó jẹ́ aburú tó bá ṣẹlẹ̀ sí wa tó yẹ bá jẹ́ sọ yìí ọmọdún sọ ohun okùn lílò okòlélóòrùn wàláhì tí ọba pàtàkì jùlọ nígbà tí aburú bá ṣẹlẹ̀ tí ọba di ẹ̀mí ara yẹn mú kí ìmánì rẹ kọ́lọ́pọ̀ mọ́lọ́rùn rẹ aláì yóò fi ẹsẹ̀ gbé o yóò fi ẹsẹ̀ gbé o yóò fi ẹsẹ̀ gbé o tọ̀ kúrò àwọn kan ní ọ̀sẹ̀ rẹ̀ pé o ò tẹ̀ ní ojú ọmọ pé bóyá lè ti o ò lè nìkan kan dì máa ìpè lápájá òun mọ̀ ní oṣù nǹkan báyìí fún mi òun lè rẹ́mi ẹ̀ka jùmọ́ nǹkan yẹn ti ṣẹlẹ̀ àti kò yọ́nú sí tẹ́lẹ́jọ́ tíwùjẹ́ kọ́ ni táwa ń lé kéwú ṣé àbúrámọ́ náà kọ́ lọ́wọ́ akéjì mi ó sì wá akéjì mi pé àwọn kan ọ́nà gíláàsì mọ́tò kan fọ́ gíláàsì mọ́tò wọ̀ fọ́ ní kí lọ́sọ̀ọ́ ní ẹ̀ níjọ́ kí ni ẹ̀ ń tẹ́tí wá pẹ̀lú pẹ̀lú gíláàsì fọ́ lọ́rọ̀ àwọn tètè nílò kóríyá kíláàsì àwọn kíláàsì rẹ̀ nínú wọn ní kíláàsì mọ́tò mọ́tò mọ́tò ń tèlè yìí. ó dàpọ̀ ọdún ní ọgbọ̀n mọ́tò tẹ̀ kíláàsì àwọn pa òjò pa mọ́tò òjò ọ̀dọ́ wọn ẹ̀wù kan ní kẹta ọgbọ̀n mẹ́wàá láàrọ̀. adé ẹ̀ báyìí àwọn tó wà lọ́wọ́ sọ́ni kí àwọn yá ó fi ẹ̀fáyà ni wọ́n á tó pàwọ̀ àà nínú òjò nínú òjò.

ah nínú nǹkan tó dá o ọlọ́pọ̀ lọ́ṣà sàánú fún wa سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته bí ẹ bá dín ẹ̀ gbà tí òun ẹ̀ tọ́lọ́ ń náà ní oúnjẹ rẹ̀ tọ́lọ́ wa kọ pé bóyá ẹnìkan ni ó lò ó ó sì pọ̀ kò ṣiṣẹ́ àìsíṣẹ́ rẹ̀ ó lè fa bàtà ọlọ́run náà tẹ̀lé ìrẹ̀ ní àbí àìsíṣẹ́ rẹ̀ lè fa fọ́nmọ́padà lówó náà lẹ́yìnlẹ́kejì lórí ọ̀rọ̀ padà náà tí gbọ́ pé wọ́n ní tẹ́ìdáàbìnrin aráìsà pé àwọn ẹ̀sán lọ́tà àti tó fi kú pé kọ́là ọ̀tà rẹ̀ tó ẹni ẹ̀ kọ́ kíra tó wà fún mi ọ̀rọ̀ pé mi ní ìmọ̀ tó nìkan báyọ̀ ọjà ìwà ìgbà ló. ẹmu wa ní ọ̀la. náà ọ̀rọ̀ àkọ́kọ́ òun pé ẹni tí ó wọlá di pé òun ní ṣe nǹkan tó padà wá ṣe èdè ó padà wá rí ọ̀nà àbáyọ bá pé lórí pé ìròyìn ti kankan pé ìtọ́nà bá kádàrá ní ìní ìròyìn ti kankan ìròyìn ti kankan ìròyìn ni wà lórí aburú ní nǹkan tó ṣe àìgbà pé pé kádàrá ẹ̀ ní pé kádàrá ní gbogbo nǹkan àìkídà burúkú ni àdìọ́kà burúkú tí ọ̀gá pẹ̀lú ọlọ́run ọba nítorí ọlọ́run ọba ó gbé àwọn ìgbésẹ̀ kalẹ̀ wípé kásọ̀ láti fi rí jíjẹ oorun kásọ̀ nígbà ni wọ́n fẹ́ yàwó àjọ bẹ́ẹ̀ ọ̀ tó fẹ́ yàwó àjọ bẹ́ẹ̀ ọ̀ ẹ́ ẹ́ ẹ́ kìsì fẹ́ yàwó tó fẹ́ yàwó àdúgbò fẹ́ yàwó wọ́n fẹ́ yàwó náà kó ní ntọ́nà bàkàrà àbúrò náà ni ìmọ̀ ìjẹun àdúgbò ìjẹun kọ́ má jẹun ó ní tọ́lọ̀ bá ní fún wọn ó yọ ìlú ọ̀nà ayọ̀ ẹ̀rì pé ọ̀lẹ́ ní ìdààmú rẹ̀ ọ̀lẹ́ wọn ti padà wá di odi tí ọlọ́padà kọ̀ fún un àmọ́ kì í pé òun ní ọ̀nà tọ́tọ́ ẹni tí ló àyàn mẹ́ta wá lẹ́sọ̀ rẹ̀ ó lè ní ọ̀lẹ́ sí ni o ṣé ẹ̀yin nu ìwà lára àdáni ń bá ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá wọn tó ní oṣù lówó ṣé ẹ̀yin sọ̀rọ̀ ẹ̀yin nu sísọ̀rọ̀ ẹ̀yin tó bí ó ti jẹ́ mi tọ́lọ̀ kan fún mi òye náà ọ̀rẹ́ ẹ̀kì wọ́n ní pé ẹnìkan sọ pé wọ́n tàbí yálà àìṣà tó ní kó ṣaláìsí ẹlẹ́yìn náà ẹ̀ ọ̀hún sí oríkẹ́rì kankan báwọn èèyàn jẹ́ òótọ́ ìrìn kò jẹ́ sọ lóǹkà báyìí kílẹ̀ Ah, tóò ah, ni lọ́kùnrin pẹ́pẹ́ pọ́jú pẹ́pẹ́ ń jẹ́ dápọ̀ wọn so dápọ̀ jẹ́ dápọ̀ wọn ẹ̀pọ̀rọ̀ rẹ̀ àlọ́kọ̀ òfin bẹ́ẹ̀ náà ẹmú sílà yẹn wá sọ lókè wọn so ìwọ̀n mi ìjọba yẹn so aṣọ ọjọ́ ńlá àyè àkọ́jẹ́ sọ pé kọ́lọ́ láwọn òwúgbẹ́ láéláé ìbánilẹ́bí sọ pé nǹkan tí ọ̀dà àwọn ọmọ ẹ̀kọ́ lọ́wọ́ wọn ṣe nàmìíràn ni. sọ mo rántí ọ̀rọ̀ kan ní ẹwọ ọ̀rọ̀ gíláàsì rẹ̀ gíláàsì mo lọ́pọ̀ tí mo sọ ni tòun mo máa sọ nítorí èdè kan ìdí yẹn náà ló ní kí n sọ ìgbà tí wọ́n tó lè bẹ̀rẹ̀ láti dẹ́ǹtì náà ní láti ẹ̀. onípa ìlú mi ni wọ́n tí ń tan àwọn èèyàn jẹ pé òun rí sàrùlé òun abúlùkọ kìí ṣe é wọ́n ti parí ọ̀rọ̀ rẹ̀ ní ti wọn ọ̀run kankan ṣe wọ́n ẹ̀yin náà kàn ń kiri ní gbá kílé káàkiri sòkè ló fi lè mọ̀ pé nǹkan máa ń ṣe èmi náà tó fi lé báwọn kọ́lá òdìgbà tí yẹn máa ń pariwo sí ayé bóyá mọ́tò ní ẹgbẹ́ kọ́ńtàkì ọ̀sẹ̀ wá sí ilé tí wàá gbé dé ìlú tó wá yà báwo ni wọ́n mọ́lẹ̀ tó wá sí ilé kò ní wáyé o bọ̀n ìdí tí mo fi ń sọ òun náà nìyẹn tó kálukú lè mọ̀ pé kò sẹ́ni tí nǹkan yìí ṣe tó kálukú máa ń ní àfaradà ní ìtọ́wọ́n bá tí ó ṣàwọn fún wọn ẹnu ọ̀rẹ́là. Ẹni lè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìgbìmọ̀ ní ẹlẹ́kùnrin ẹgbẹ́ ọ̀pọ̀ nípa bí àwọn àbábàjẹ́ máa ń ṣiṣẹ́ pẹ̀lú sára. wọn náà ní àwọn nǹkan tí àwọn ń ṣe láláyé láti ìjẹ ìjọ àwọn kọ́nà wọn nígbà wípé gbogbo ti yẹ kọ́dà tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn ọmọkùnrin náà wà mà ọlọ́wọ́ bá ti kọ́ ọlọ́wọ́ bá ti fẹ́ ọlọ́wọ́ wa ní kó ṣẹlẹ̀ ọmọ ọmọ bẹ́ẹ̀ nítorí ohun tí o bá fẹ́ yẹn kò lè ṣẹlẹ̀ ohun tí o bá kọ́ kalẹ̀ kò lè ṣẹlẹ̀ ohun tí o bá fẹ́ kó ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ ohun tó bá ti ṣẹlẹ̀ wọn ò gbá ah, ẹ̀rọ kò ní kàn yọ sọ̀rọ̀ àmọ́ wọn ti ṣẹ́ lórí tọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ tó ń gbé ètò ayé bí kí o ní ìní kí o wọ́n ní kí tó ń tọ́lọ́ ọlọ́run kọ́ pé ó ní ìbáwá ìfẹ́ náà ẹ̀wá ìfẹ́ náà tí ìbáwọ́ náà wọlé tó àwọn kọ̀ọ̀kan tó rí iṣẹ́ rẹ̀ wọlé gan-an iná lọ fẹ́ wọ̀n nù iná lọ fẹ́ wọ̀n nù. àwọn nìkan yẹn ní ìmọ̀ kí wọn tọ́lọ̀ máa ní wà ìjẹ́nà ọwọ́ ìjẹ́nà wọn lè tọ̀ ẹ̀mí bá ń kí wọn ṣe kí ni wọn wà ìjẹ́nà náà ni. tó bí àwọn sọ̀hábà ṣe ń pẹ̀lú kọ́dà nìyẹn kébi tí wọ́n á wọn ni pẹ́ẹ́ kí wọn ni tọ́lọ̀ máa ní wà ìjẹ́nà wà ìjẹ́nà ni kí wọn lọ́kàn. fẹ́ẹ́rì tó mo láwọn sọ̀hábà bí ìyá kan jẹjọ bàbá náà yóò ṣàlàyé bọ́ tọ́lọ̀ mọ gbogbo ẹ̀ tó wọ̀ ọ́ wọ́n ní ọ̀dún ìmọ̀lá àmì tí wọ́n lè tún mọ iṣẹ́ tà ń ṣe lẹ́gbàá lọ́jà á iṣẹ́ àwọn náà ni ó tó wọ̀ pípé ní sí ìrànwọ́ pípé ìrànwọ́ ìjìnlẹ̀ rẹ̀ ṣùgbọ́n tó lọ bá kọ pé àjẹ́nà ni ọwọ́ yóò wá ṣiṣẹ́ rí wà ní àjẹ́nà rẹ̀ bá kọ pé náà ni ọwọ́ yóò wá iṣẹ́ bú wá wà àjẹ́nà rẹ̀ yóò wọ náà tí ọwọ́ tó bí ó ṣe ń lò pẹ̀lú kọ́dà ìròyìn kọ́dà ìwúrù ní tó bá ní ṣe pẹ̀lú ṣẹ̀rẹ́ à pẹ̀lú ọ̀rọ̀ ayé wọ́n bẹ nìyẹn lò ó ní sọ pé ẹ sílẹ̀ dájú ní pé òwe jù lẹ́yìn tó wá lọ ní ọ̀ṣẹ́ wà láyé ẹ̀ṣẹ̀ kálà rẹ̀ ní bá ní kálà rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ní kálà rẹ̀ ní ẹ̀ kálà rẹ̀ wọ́n mẹ́rin ká jẹ ní tó wá ti dùn lẹ́nu ìyà tó wọ́n máa jẹ níyà tó yẹ kí kálà rẹ̀ ṣe kí ìfọ̀lọ́ ọkọ̀ gbà lórí aburú lórí aburú tó wọ́n gbà ọ̀ ó sọ pé àdínlẹ̀ ká ọ̀rọ̀ ní ọjọ́ friday mọ́ bàbá tó dá títí ìdáwọ́ látọjọ́ monday pé bàbá gbàgbé ọjọ́ friday pé àdàdo nà ya lè bá pọ̀. ni ẹ má da ọjọ́ friday gbà ní àwẹ̀ tó àlejò sọ délẹ̀ náà àlejò tó wá ṣe orí ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ tó ń gbàwẹ̀ ní ọjọ́ náà àlejò wá ní tó gbàwẹ̀ lánàá àwọn ìrara lẹ́yìn tó gbàwẹ̀ lọ́la yìí onírárá àmẹ́rin ló kí ni tuntun wọn rẹ̀ ní kíkọ́ akóso gbàrẹ̀ lánàá ẹni kíkọ́ gbàrẹ̀ ní ẹ̀kọ́ kọ̀mí tó gba gba jùmọ̀ àti oníkùn yẹn lè gba kọ̀mí àti jùmọ̀ à ó tó wá ní tó gbà lọ́la ó ní ká wá ní ọwọ́ gba friday àlẹ́bí wá tó ẹ̀kọ́ ní ẹ̀gbà ní kó gba sáptì náà sí kó ká mẹ́ta friday gbà tuntun yẹn máa ń gba títí sọ wọn ọgbà tó gbé ọgbà friday náà àbí ọgbà friday ọgbà tó gbé ọgbà tó gbé tẹ̀lé tòló ti jẹ́ nìyẹn kí wọ́n da friday yẹn nìkan gbà tọ́lọ̀ ẹ̀. ẹni tó gbé ìgbé yẹn lọ́wọ́ mi káyé kí n lè lọ́rọ̀ rẹ̀ wọ́n ní ẹgbẹ́ àtàrà nípa sábàbí pẹ̀lú káràmà. sábàbí òun náà ni pé wọ́n fẹ́ àwọn nìkan ni wọ́n fẹ́ àwọn èèwà lọ́mọ. tòun yẹn tó ń kiri tó bá yá ìsàkẹ́kẹ́ ń ṣẹlẹ̀ ọkùnrin ò ní pọ́blẹ́mù àìsàn ìyàwó ò ní pọ́blẹ́mù àìsàn tí wọ́n fẹ́ nílò àwọn kó wáyé pé ọlọ́wọ́ kádàrá ọmọ sáàárín wọn wá lè fi wá ọlọ́wọ́ kádàrá rẹ̀ ìtọ́pẹ̀ ní sábàbí ó ti sábàbí sábàbí ní ṣe ìyàwó ṣiṣẹ́ èèyàn wá owó ọ̀nà tó fi rọ́wọ́ ọ̀wá iṣẹ́ ní sábàbí tí ẹ̀wọ̀n fi rọ́wọ́ èèyàn wá ń sẹ́yìn sí ọlọ́wọ́ wá fún ní ọ̀nà owó gbòòrò fún wàlẹ́ ìgbẹ́ ìṣeré báyìí ló ti bẹ̀rẹ̀ bá ní oṣù padà wá padà wá ti dáná lọ ìtàkùtà pẹ̀lú sábà bí nù kálá wa ni nǹkan tó padà já ti dèjọ fún yà tó bí oṣù jẹ́ ìrìn wọn ni wọ́n wọ̀ Ṣé ní Ṣàlámù Arúkú, ṣé ní ìjẹ́ ìrìn ti Ṣàlámù ìjọra? Màá tí ọba rí pé orúkọ inú ẹgbẹ́ Al-Qur'an ọ̀rọ̀ Ọlọ́run ní bá rí pé ní ọlọ́run ni wọ́n lè ọlọ́run ọba sí wa ní mo fi jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ìṣèlú wa fún ìgbà tó burú bẹ́ẹ̀. àmọ́ táwọn afáàmì ọ̀rọ̀ ṣe láláyè ìlú ẹ̀rọ pé kò sí nínú òṣì sí àwọn tó àwọn aṣíwájú ayé ilé ẹ̀sìn tó ọdún Quran ìṣúra ìmọ̀ kò sí pé òwò ni lókùnbà tí ẹ bá rí pé nínú òròyìn ọlọ́run ọba pé ọ̀rọ̀ ọlọ́run ni Quran

kò sí tí ó burú mẹ́ ọlọ́run àìrìn.